وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتيناكم الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنه ظلمتم أن باتقاءكم باتخاذكم العجل فسوقوا فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإن قلتم يا موسى حتى يشهد الله دعوة صاعقة وأذن ثم لم تأكل من بعد نصر لعلهم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإن كنا ندخل هذه القرية فكلوا منها حيث شئتم نقلا وادخلوا الباب سجدا وقولوا حفظا وخذوا حفظهم نغفر لهم خطاياكم ونسيب المؤمنين وفتاك قد علم كل أناس مشربهم كلوا واشربوا الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى أن نصبر على طعام واحد فادع لنا ربك فادع لنا ربك يؤتي لنا مما تنبت الأرض من بقلها وقثائها وقومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقولون النبيين بغير ذلك بما عصوا وكانوا يعتدون إن الذين آمنوا والذين هادوا والنصارى الصابرين من آمن بالله واليوم الآخر من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف إذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين وجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما قال إنه يقول إنها بقرة لا فاعل ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك الحمد لله رب العالمين صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ليلة أدري وقوى لسيد الله وما أددى adẹ́dà sílá àtìlẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala الذي من علينا بهذا الشهر المبارك اللهم تشعرنا pẹ̀lú oṣù ramadan oṣù tí kí ọlọ́mọba lórí ara ní ọlọ́kọ̀ ọjọ́ kan ilé tí wọ́n sọ kalẹ̀ lórí àwọn ẹ̀rọ ọlọ́mọba nínú kí ọlọ́mọba ilé tó nínú oṣù yìí onáàlú wípé àdáwà fìlòfìlì táàbílù fàrọ̀lọ̀ àwọn náfìlà àṣegbọrẹ ilé ìgbé ẹ bá ṣe ń bẹ ó ń dọ́gba pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ̀ bí ẹ bá ṣe nígbà tó ṣe ọ̀rọ̀ wọn ọ̀fàrẹ́gbọ́ tó fi táàbílù sàmàrí na fàrọ̀lọ̀ fùgbọ́n kódà ọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe nínú oṣù yìí ó ṣe kò ń dá pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ nínú àwọn oṣù yìí ẹrù pé eléyìí ìkẹ́ni láti ọ̀dọ̀ ọlọ́run ọba wa nínú ọba tó ṣe fún àwọn ewé náírà káfọ́ńtò náà yóòtí ìmọ̀ ìyẹ̀ṣá wọn lọ ọ̀dọ̀ ìfọ́gbọ̀n ọ̀hún àjùlọ tọ́lọ́run bá mọ́ ṣe fún àwọn tó bá wù nínú àwọn ewé rẹ̀ àwọn ọmọ ọlọ́run ọba subhanahu wa ta'ala owó tó kó síbi àwọn ẹ̀rọ wa ọmọdọ́nù yìí ọmọ àbákọ́jẹ́ kí èmi wa ó gbà já ọ̀rọ̀ ìjọba àwọn nǹkan tí a máa ṣe ń bẹ̀ nínú pẹ̀lú kọlọ́mù wa àbẹ̀rẹ̀ nǹkan fún ṣíláì rọ̀ fún wa lè gbá ní ìjọsìn lọ́wọ́ wa lẹ́yìn náà a tún bẹ̀ Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣe ní òpin Ramadan lè tí a bá wọn gbà lórí wa rahman rahmin atọ́rọ àlékún salatu fa Muhammad sallallahu alaihi wa sallam àwọn àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tí bá ń tọ ojúmọ̀nà àrùsọ̀lá àrùsọ̀lá tó fi jọ ọ̀kẹ́yà rẹ̀ ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ olúwa dẹ́dàwà bọ̀tọ̀lọ́mọba subhanahu wa ta'ala ilé tí ó fi ṣe ìtọ́sọ́nà fún wa gẹ́gẹ́ ibẹ̀ náà ní oríire wa ilé tí a ṣe láyé ní àti ní ọ̀la alkiyama ibẹ̀ náà ni ó wà a wà lórí àlàyé Suratul Baqara àyà 61 ọ̀nà ni àti dúró lánàá nígbàtí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń sọ nínú ọ̀rọ̀ olówó ibi rẹ̀ wípé wọ́n yìí dẹ́sẹ̀kọ́ wọ́n yìí kúrùtù ya Musa lannasbira ala nígbàtí àbàmì tí wọ́n jẹ́ alákọjá ààlà àwọn tó máa ń dúkúré ọjọ́ ìwé aláṣejù àwọn tó bàjẹ́ tí wọ́n ní ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọba àtẹ́dà wọn àwọn ọmọ nígbà tí àwọn ọba lè sọ̀rọ̀ tí wọ́n lọ bá àlejò wa Musa lè sọ̀rọ̀ àtọ̀ sàrá tí wọ́n sọ fún pé lánàá sọ̀rọ̀ àtọ̀ àwọn ìwà àlejò àwọn olè mú mọ́ra ó ti jẹ́ pé ìran oúnjẹ kan náà làwọn ọmọ jẹ ìlòjúmọ́ fadọ̀ ọ̀làdà rọ́bà bá wa bẹ ọlọ́run ọba rẹ̀ yóò kúrò jù lánàá nínú àtúntò àwọn ó mú jáde fáwọn àwọn nǹkan tí ó máa ń jáde láti inú rẹ̀ gẹ́gẹ́ bí àwọn irúgbìn ní kìfà ìbákọ̀lẹ̀ ha ìlànà tí wọ́n bá kọ̀lù nínú àwọn owó onírànà ọ̀kìfà ìyà ìlànà tí wọ́n kìfà là ọmọ wà fún mi ha fún wàbásọ́lẹ́há wàhádásíhá wàbásọ́lẹ́há wọ́n mẹ́nu bá wọn eré oúnjẹ yìí fún àlọ́gbọ̀wà Musa alayhi salatu wassalam kọ́lá àtẹ́sítẹ̀bìnrin lẹ́lẹ́dẹ́ wà ádínà nílẹ̀ ìgbìmọ̀ àádé Musa tó bá wọn sàdúrà tó ẹ máa lọ sínú ìlú Misra ẹ lọ sínú ìlú ajọba pé Misra tó wà ńbẹ̀ yẹn kì í ṣe Misra Egypt Misra ìlú ẹwọ lọ fa ìnàlágún máa ṣàkàtù ìdẹ̀ pé àwọn nígbà mi sọ pé Misra náà àmọ́kọ́wọ́n ọ̀sọ̀hí oná rẹ̀ wípé ẹwọ náà lù tó pé nǹkan tá bèèrè fún yẹn kò sí ìlú tí mo ti rẹ̀ ìhìbètò Misra fa ìnàlágún máa ṣàkàtù وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب الله látara bẹ́ẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ di ẹni yẹpẹrẹ ضربت عليهم الذلة ọlọ́run bá gbé ẹ̀wù yẹpẹrẹ gbé wọ̀n ajẹ́kọ̀ọ́ wáyé pé wọ́n sọ ìdákẹ́ wọn wọ́n sọ ní ṣàrántí bákan náà wọ́n lè mẹ́sìkà náà ọlọ́run bá gbọ́ wọ́n lẹ́wù òṣì òṣì tó máa ń wá láti lọ́ọ̀kan ìyẹn ló burú jù kò sí inú ọkàn ló burú jù ẹlòmíì nǹkan tọ́lọ́ wọn bá ṣe fún ó tó láti gbé gba ìṣe ayé rọrùn ṣùgbọ́n tóbi kò dìtẹ̀ lọ́rùn kò sí wà lọ́kẹ́ ẹ̀rì pé ó lówó ṣùgbọ́n kò sí ó tẹ̀ tó máa hàn jù rẹ̀ látara wípé ìtọ́lọ̀ wọn bá ṣe fún olùsí olùlẹ́ni tó jẹ́ pé ẹ̀rù pé ẹni báyìí kò bá lówó tó pọ̀ ariwo kò tó kò sí kò tó ẹnu ọlọ́pàá ní àdẹ́wò yẹn ó ń bẹ fún àwọn ẹ̀rù dọ́là ilé sún wọn sọ pé iná lọ fàkì ọ̀nà ara wà á pa ẹ̀rẹ́ ìgbà àdúgbò owó táwọn ọ̀tọ̀ owó tẹ́ ní ẹ̀ kò sí wọ́n láǹfààní wọ́n lè lẹ́nu ọlọ́pàá ní kúrò bàtà àrẹ ìdílé látó wà bá ìkọ́lọ́bí wọ́n padà pẹ̀lú ìbínú ọlọ́run fún àrí ìtàkùnbọ̀ ìrìnbó ìpòrìra wọn ọlọ́run dáadé kalẹ̀ annahu kánú yẹ̀kùrú nàbí àyàtìlá wọ́n yẹ̀kùrú nàbí yìí náà gbẹ̀rẹ̀ ọlọ́ni àwọn kẹfì àwọn ìyàwó ọlọ́run bá yẹ wọn ọlọ́run ó fún wọn ní àìní inú ọkàn ìrẹ́kọ̀ọ́ àti náà torí pé ẹ̀ṣẹ̀ yìí ó gbé wọn dépò kí wọ́n ń ṣe kèfèrí sọ́lọ́ ọba bákan náà wọ́n pa àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bí ànábì wo Yahya abudu Zakari dhalika bima asaw wa kanu ya'tabun ọlọ́run bá ní ìwà wọn yahudi ìṣesí wọn ní látara ẹ̀ṣẹ̀ ilé tí àti wípé wọ́n jẹ́ ẹ̀tùmọ̀ kọjá ìyàlọ́lọ́run eléyìí àyà lẹ́tàtúndó ní àná ní òní Allah subhanahu wa ta'ala ó fẹ́ tún sàlàyé fún wa ṣùgbọ́n ẹ̀kọ́ tó lágbára olóńgbẹ níbi àyà lẹ́tàtúndó náà. الذين آمنوا والذين هادوا والنصارى الصابئين من آمن بالله واليوم الآخر من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. الله أفعل بالتفسير رحمه الله تعالى الذي أفعل أكبر الإمام عبد الرحمن بن ناصر السقلي رحمه الله تعالى wọ́n ní àyà yìí wọ́n ní fíhì al-adl wal-insaf ẹ̀rí dédé ọlọ́mọba wa ẹ̀rí ìsọ̀rọ̀ yẹ́rọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́mọba níbi àyà tí a fẹ́ wí tẹ bá kíyèsí dáadáa ẹ̀rí pé àwọn bàánú Israel tá a ti sọ̀rọ̀ wọn bọ̀ ọlọ́mọba ń sọ àì nǹkan tí wọ́n ń ṣe tí ò dá abẹ́ẹ̀kọ́ wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe ń sí láwẹ́láwẹ́ fún wọn ó mọ̀ wà ó wà lè wà lọ́kàn yẹn kéèyàn ti rò pé á ah, kò sí ni ẹ̀bùn láti mọ́rọ̀ wọn bọ̀ ṣùgbọ́n fún bàwá jẹ́ ni ẹ máa wá jókòó sẹ́mi wa ibi kò tiẹ̀ wá sẹ́mi kankan nínú wọn tó ṣe kí ni o dà ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ yẹn rọ̀ látàbí bábí al-insaf wal-'adl ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ fún gbogbo tó níbi àyà yìí kẹbí mẹ́mú àṣírí wọ́n sì ṣára sí fáwídà ìpútẹ́ ẹ̀ bá ń sọ̀rọ̀ nígbà mí ó ń sọ̀rọ̀ àwọn èèyàn pẹ̀lú ìṣesí wọn táwọn èèyàn máa ń ṣe tí ò dá bóyá àwọn ìtọ́ kan bóyá àwọn ẹ̀yà kan táwọn èèyàn fọwọ́ pé ìṣẹ́ tó dá lọ́wọ́ tó sì mọ ní sàdọ̀ kan rẹ̀ pé àwọn èèyàn kan wọ́n lè jẹ́ ẹ̀sà wọ́n ṣe kí ni wọ́n dá níbẹ̀ tàbí àwọn ọmọdé ń pé ikú pẹ́kì tó sọ yìí àwọn ìkan wà tó jẹ́ pé ọ̀tọ̀ ní ìṣesí tí wọn ó fojú jọra ní kò jọra nínú ádùnú àti ìsọ oníkéyẹ ṣàlàyé àwọn kékeré péréte tí wọ́n wà lórí dáadáa alfa ìdàtù wádá nínú dáadáa nínú dédé nínú ìpé àmọ́ ìmọ̀ oníkéyìn ó yẹ́ àwọn tó ọ̀rọ̀ dáadáa lápòjúwe nílẹ̀ Yorùbá láwàáyé èyàn mọ̀ wípé nílẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ àwọn afáà ọmọ ń kọ́ àwọn tó káàkiri láti sọ títóbi báwọn ṣètò láti dọ́lá láti ṣe fáàrí tó bí ọlọ́mọba subhanahu wa ta'ala lẹ́yìn ṣùgbọ́n filhakikọ èyí mọ̀ ibi àwọn míì náà ń bẹ yẹ pé bọ́lá bá ṣe ṣe àlámọ̀rí wọn kò sábà ń rọrùn mo dá wà àfi pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ bóyá àwọn akẹ́kọ̀ọ́ yẹn bóyá ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń lọ ń ṣàǹfààní mímọ̀ ń bẹ bóyá àwọn lórí ìrìn tí wọ́n orí ìrìnàjò wà yẹn wọ́n ń kẹ́kọ̀ọ́ lórí ìrìnàjò yẹn bóyá kán mójútó wọn lórí mùrájà ìgbàgbéyẹ̀wò ẹ̀kọ́ wọn òun ẹni pé súrà méjèèjì jọra wọn àwòrán méjèèjì tó kìí jọra nínú ìsọ̀rọ̀ wàrà áde onípẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan yẹn kó kẹ́mọ sí àríyàn náà pé a sọ wípé ẹni tó bá nínú ìsọ́f ọ̀làádù tí ẹ̀sìn ọlọ́run ọba wa lè tó wọn lẹ́nu jẹ́bẹ̀ tààrí àwọn àdéjò kò tọ̀ ìgbẹ́jú làwọn àgbà fún àdílẹ̀ yorùbá fẹ́ ọ̀rọ̀ lọ́tọ̀ ó wá mẹ́nu bá lu masala lápẹ́ bí ẹ̀ẹ́dẹ́jì bẹ́ta tó yín náà wọ́n bẹ̀ ìbámu fòkàn sí wàásù ó wá ń sọ̀rọ̀ bí ilẹ̀ yorùbá ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala ó jẹ́ kí súnà ó tún balẹ̀ dáadáa jù báyìí lọ wọ́n wá sọ pé lẹ́yìn ìgbà náà àwọn afá ọmọ ń kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ káàkiri láti dọ́là ṣùgbọ́n ó ń bẹ nínú àwọn ètò tó yí pé wọ́n kó wọn kí fún ẹ̀kọ́ fàǹfà ilé nǹkan tó pè ní àmì sọ́ọ̀fù nǹkan tí agbáb ọmọ bá pa lọ́wọ́ àwọn bàbá Israel ẹwà dúró tọ́lọ̀ ti sọ nípa wọn wọ́n ṣe báyìí wọ́n mú ejele bàtàlá mi musa lọ wọ́n ṣe gbogbo nǹkan tí ò dá tí wọ́n ṣe ọlọ́wọ́ bá ṣe láwẹ́láwẹ́ wọ́n bá wọ́n jókòó sórí ẹ̀mí wa wípé kò lè sí dáadáa àbí ẹni tó dá láàrin wọn ọlọ́wọ́ bá fi ááyà yìí ọlọ́wọ́ bá fi nà láàrin ẹ̀rí adábòjọ́ ááyà yìí dẹ́bi wípé wọ́n bá tó ti parí ááyà yìí tán yóò tún padà sórí wa làfíà Imam Abdulrahman ibn Nasir As-Sa'di wọ́n ní àyà yìí ó jẹ́ ẹ̀rí wípé tó bá ń sọ̀rọ̀ ó gbọ́dọ̀ ní ìsọ̀rọ̀ àti ibi ọ̀rọ̀ ọba wa ọba tó mọ gbogbo nǹkan lámàtà ni bí nǹkan rẹ̀ kó burú tó tí ẹyọ kan dáadáa bá wà nínú máa tó pamọ́ tó àlùfáà tó wá náà اللهم بارك الذين امنوا والذين هادوا والنصارى والصابئين من امن بالله واليوم الاخر وعمل صالحا فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون قال ان الذين امنوا دددوا أو تيوني بقول الله الله أفاوض الإمام القرطبي رحمه الله تعالى ولأي صدقهم بمحمد صلى الله عليه وسلم ولي يسمعنا يعني توقع عن نبي محمد صلى الله عليه وسلم أو توقع عبوه ó sì bẹ̀rẹ̀ nínú àwọn onímọ̀ tí wọ́n ní pàtàkì ìlànàdí ìlà àmàlù àwọn tí wọ́n ṣe àfihàn ìmáàlì wọn àwọn tí wọ́n ṣe kí ni o tí wọ́n ṣe àfihàn ìmáàlì wọn alimami bin usaimin rahimahullah ta'ala wọ́n ní yàní ummati muhammad sallallahu alaihi wasallam annahum hum alladhina yastahiquna alwasfa bil iman al mutlaq ìnàlẹ́dínà àmà látàjà àwọn tí wọ́n jẹ́ pé mùsùlùmí ni wọ́n tí wọ́n nígbàgbọ́ tó kó nínú ọlọ́run tí wọ́n gba gbogbo àwọn ànábì ọlọ́run alayhi salatu wassalam tí wọ́n gbà wọ́n tí wọ́n gbà gbọ́ ọlọ́run bá dájú àwọn tí wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́ nínú àwọn owó nínú kí ni mo kà bẹ́ẹ̀ sí iná lẹ́dínà àmọ̀ nínú àwọn owó min ummati Muhammad ó kà bí ọ̀rọ̀ méjì ti kàlẹ́ ìnàlẹ́dínà àmọ̀ lẹ́gbẹ́jẹ́ àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ nínú àwọn àlèwọ́ máa nẹ́rù wọ́n fún tó ní sọ bẹ́ẹ̀ olùgbàgbọ́n òfèmí sọ bẹ́ẹ̀ àwọn mi nínú àwọn onímọ̀ tafsir rahimahullahu ta'ala wọ́n ní almorod dọ́nà wọ́n gbàdọ̀ nípa ní àwọn mùnáfíkì ah wọ́n kiri níta sọ bẹ́ẹ̀ wọ́n tó pẹ́ àwọn mùnáfìkì alladhina amanu fi dhahiri amrihim àwọn tí wọ́n fi gbangba wọn tí wọ́n fi gbà ẹni mùnáfìkì gbangba rẹ̀ ní kí ìmọ̀ ẹwà bẹ̀rẹ̀ pé inú àlùmọ̀ wo láti mọ́rí láti ní mùnáfìkì ṣùgbọ́n ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ rẹ̀ òṣèlú ìjọba innal ladhina amanu min min pẹ̀lú Muhammad dájúdájú àwọn tó ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ nínú àlùkùnmọ̀ àdàbọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wasallam àdìmọ́mọ̀ àgbàgbà wí rahimahullah ta'ala ó ní alladhina amanu ó ní àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lọ́wọ́ bá ń sọ bí alladhina amanu bi Muhammad qabla al-mab'ath àwọn tí wọ́n gbà lọ́wọ́ Muhammad sallallahu alaihi wa síwájú kí àgbẹ̀bì tó di ànábì ọlọ́run yàní wọ́n ti gbọ́ ìròyìn nípa pé ànábì ń bọ̀ wọ́n sì nígbàgbọ́ pé tó bá dé àtẹ̀ nígbà mi ò sọ wípé òǹtòláàbùdì àwọn ni àwọn tí wọ́n wá ẹ̀sìn tí wọ́n wá tọkàntọkàn tààràtààrà ẹlẹ́gbẹ̀ Salman alfarad tòláàbùdì àwọn tí wọ́n wá ẹ̀sìn wọ́n wá wọ́n wá wọ́n wá kan bẹ̀rẹ̀ sí ológun ẹ̀rì pé tó bá wọ ẹ bá lọ kọ́ ìtẹ̀ Salman al-Farisi ẹ̀rì pé Salman al-Farisi ó wá ẹ̀sìn ó wá ẹ̀sìn ó ti kọ́ ẹ̀sìn wó lẹ̀sìn ológun so àmọ́ bàbá kọ́ pé ó ní àwọn èèyàn bí irú wọn ó ní à ń pè ní ọ̀nà àti àyè sọ pé ìnàlẹ̀ àmúnú dájúdájú àwọn tí wọ́n gbọ́ ọlọ́mọba gbọ́ ìlúmọ̀tí Muhammad nínú àwọn àlúmọ̀ àdọ́sọ̀pá àmọ̀sọ́lá àwọn mẹ́tò láàbí díì àbí àwọn tí wọ́n wá ẹ̀sìn láti mẹ́ẹ̀sì àti bẹ́ẹ̀sì wọ́n lè rí ìnà àádùn ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ àlèrí ìnà àádùn àwọn tí wọ́n jẹ́ ẹ̀hùdí gbọ́dọ̀ àádùn àwọn àfáà wọ́n kí ló fàtà fi ń pè wọ́n ní àlèyàwó òjò ọ̀rọ̀ tí àwọn onímọ̀ tí wọ́n sọ lérí eléyìí ọ̀lẹ̀dí náà hádù wọ́n kókó bí sọ pé yàní sọ́ọ̀rù yàhùdà àwọn tí wọ́n ṣe tí wọ́n pera wọn ní yahudi tó tó fi ń pọ̀ wọn ní yahudi apákan ṣùgbọ́nà àyàwó ló túnmọ̀ sí àlẹ̀rí nítàmù àwọn tí wọ́n tọrọ àforíjì nígbàtí wọ́n mú àlẹ́jì fàtúbú ìlàmàárí ikú fàtúlú àfúsàkù dáadìkùn kairu lákùn ìdàmàárí ikú fàtàrà àríkù lọ́wọ́tọwà ṣùgbọ́n látara ikú wọ́n ó jẹ́ ìdí alákọ̀ọ́kọ́ táwọn afárá mẹ́lẹ̀bà tó fi pé àwọn Yahudi ní Yahudi kí ni díẹ̀ yẹn kí ni díẹ̀ ẹgbẹ́ wọn tún bá wọn ronú padà wọn sẹ́lẹ̀ padà wọn sọ́dọ̀ ọlọ́run ọba àdìmú àpẹẹrẹ wa àbí àyà wa yọni iná hudina ilé mana iná tùbùnà ilé wọn tún bá ìdí kejì tí wọ́n fi ń pè wọ́n ní yahoo táwọn onímọ̀ tí wọ́n mẹ́nu bà ó náà ní pé máàlù àdínì islam wà àdínì musa alayhi salatu wassalam àwọn yahudi wọ́n pè wọ́n ní yahudi látara wípé wọ́n fi wọ́n yẹ kúrò níbi islam ọlọ́mọba Allah subhanahu wa tí ọlọ́mọba fi rán anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní látara bẹ́ẹ̀ ẹni tó bá yẹ kó lójú bí kan oná máa ń pè ní yahudi ẹni tó yẹ kó lójú ọ̀nà islam tó yẹ kó lójú ọ̀nà ìwà musa yíyí ẹ̀yẹ àlùmáyì kéye ó fi kó níbi kan ó ní ọfẹ́ pẹ̀lú ní yahudi ó dìjọ mélòó ẹlẹ́kẹta ó náà ní wípé àwọn yahudi yìí wọ́n ń pè wọ́n ní yahud látara nisbatan ila yahuda nisbatan ila yahuda ní fi wọ́n ti sára ẹnìkan tá ń pè ní yahuda lápẹ́lúpọ̀ rẹ̀ yahuda yìí àwọn olùkọ́tìrà wọ́n ní ó jẹ́ ọmọ ànábíwa Yaqub alayhi salatu wassalam ṣẹ́gbàgbé nígbàtí a ń tún àyà wà ìdístẹ́sọ̀ Musa liqawmi faqulna idrib bi'asaka al-hajar fanfajarat minhu ithnata ashrata 'aynan qad 'alima kullu unasin mashrabahum kulu washrabu min rizqillah wala ta'thaw fil ardi mufsidin ajẹ́bùwọ́n pẹ̀ ojú omi méjìlá ló ṣe kí ni o ìló jáde mẹ́ ṣe rántí aṣọ tó mẹ́rin ojú omi méjìlá kí aṣọ nípa rẹ̀ kí aṣọ nípa ojú omi méjìlá náà asibáàtù bá ní israel asádùá ìran tribe tó bẹ̀rẹ̀ àwọn bàbá israel láwọn ọmọ Yakub méjìlá ni wọ́n látara ọmọ rẹ̀ mélòó méjèèjìlá so nínú ọmọ Yakub méjèèjìlá yẹn ìkan jẹ́ Yẹ̀húdà nínú rẹ̀ kí la kórúkọ rẹ̀ kí la kórúkọ rẹ̀ jẹ́mẹ́ Yẹ̀húdà Yẹ̀húdà yẹn tí ìbá ṣe mistake àwọn Christian ó ní wọ́n pè ní Júdà wọ́n gbọ́ Júdà ó làwọn Christian máa ń pè ní Yahuda wọ́n ní wọ́n pè àwọn Yahudi ní Yahudi nísìbàtà ìlà Yahuda ní fi wọ́n ti sọ́dọ̀ Yahuda ṣùgbọ́n pé Yahudi ní dáàlù wọ́n ní wọ́n ṣe kọ́lù àdáàdáàlù wọ́n chẹ́ǹjì dáàlù sí gíní sí dáàlù wọ́n pọ̀ ní Yahudi Yahudi Yahudi sẹ́dọ̀ Yahudi ha ah, so wọ́n ní yẹn ni wọ́n fi ń pè wọ́n ní yahudi wọ́n fi wọ́n ti sára ọmọ ànábìwá yàkó tó jẹ́ kí n tẹ̀lé yahuda aláyé ha ọlọ́run bá ní wàlẹ́dínà ha dù wàlẹ́dínà arúgbó lórúkọ ọmọ yàkó ní ẹ̀tọ́ sí dáṣọ Yusuf Yusuf ọmọ anábì àkọ́kọ́ ọmọ anábì Benjamin oye ti sè tí wọ́n kọ lọ ọpọlọ bẹ́ẹ̀ ó bẹ àwọn olùkọ́tàn lẹ́yìn tí wọ́n kọ sílẹ̀ nínú àwọn ìtàn wọn ṣùgbọ́n ìgbà wọn bá sọ wọn náà kúrò èwo ní mẹ́ Yusuf ọlọ́run bá pè bá àpò Yusuf ọmọ ìyá Yusuf yẹ inú àwọn olùkọ́tàn pè ní àdàmì ìdájọ́ wọ́n ṣe nísìbà àwọn ìyàwó ní sọ́lá tánú alábáyé ìyàwó wa ìgbàdé àkó alayhi salatu wassalam ala kulli hal tẹ́mọ́sọ pé yẹ̀wúdí yẹ̀wúdí èmi àti ẹ̀dẹ́ ẹ̀mọ̀ wípé àwọn tí wọ́n ń sọ alladhina intasabu ila yahudi tó jẹ́ ẹ̀sìn ànábìwá ṣẹ̀ríà ànábìwá musa ọlọ́run bá ní ìdàlẹ́dí náà wọn gbọ́ tó mọ̀rẹ́ dájúdájú àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ nínú àwọn nínú àwọn ìjọ ànábì sàṣàlà wàlẹ́dí náà dùn àti àwọn tí wọ́n pera wọn ní yahudi ó di mélòó méjì ọlọ́run bá ní wọn nà sọ́ọ̀rọ̀ wàmẹ́dá wọn nà sọ́ọ̀rọ̀ ọlọ́run ní àti àwọn àdàsọ́ọ́rọ́ àwọn oníwọ́n pè ní nàsọ́ọ́rọ́ àwọn christian àwọn nàsọ́ọ́rọ́ alladhina intasabu ila dini Isa àwọn tí wọ́n fi ara wọn ti sí bí ẹ̀sìn àrẹ́bì Isa títọ́ fi ń pè àwọn ní nàsọ́ọ́rọ́ àti òdítọ́ fi ń pè àwọn Yahudi Yahudi لأنه تاب إلى الله سبحانه وتعالى وتب على الله ونسبة ìlà yahuda bàbá ìlú àdé islam wọ́n sì yẹ àwọn islam àdéhìdé musa alẹ́sọ̀rọ̀ àwọn nàṣọ́rọ́ wọ́n pè àwọn onínàṣọ́rọ́ látara kí àwọn onímọ̀ ní pé alákọ̀ọ́kọ́ nínú ìdí tọ́fí pé wọ́n nàṣọ́rọ́ nìkọ́wòlì alhawari yìí nahnu ansarullah nahnu ansarullah àwọn ọ̀rọ̀ ìlú wọ́n sọ pé àwọn ní ansarullah látara bẹ́ẹ̀ ẹ bá sọ wọ́n ní sọ́rọ́ àwọn mi sọ wípé wọ́n pè wọ́n ní mẹ́sọ́rọ́ àwọn mẹ́sọ́rọ́ wọ́n pè wọ́n ní mẹ́sọ́rọ́ ní annahu nazalu qaryatan yuqalu laha Nasira torí pé àwọn mẹ́sọ́rọ́ yìí wọ́n sọ̀kalẹ̀ sí ìlú kan tó pè ní Nasira tó fi pè ní mẹ́sọ́rọ́ àwọn míì sọ wípé ìdíta fi pe àwọn nàṣọ́nà sọ́rọ́ wọn náà ni látara pé wọ́n ń fira wọn tì wọ́n dẹ̀ ń gba wọ́n dọ́là pẹ̀lú ìlú kẹtẹ́pẹ̀ ní nẹ́sọ̀rọ̀ ìlú yìí káàna kọ́rìyàtù káàna yanzilu á ìsàrà ìsàrà wọ́n ní ìlú kan ní ẹ̀ka níbi ìsàrà ìsàrà lè ti òde tó gúnlẹ̀ ṣùgbọ́n fún ọkọ̀ wa máa gbà ọkẹ́ṣọ́ pẹ̀lú olóyè nẹ́sọ̀rọ̀ àwọn anẹ́sọ̀rọ̀ àwọn anẹ́sọ̀rọ̀ àwọn ọ̀nẹ́sọ̀rọ̀ nù nípa sọ pé àwọn anásárẹ́tì ẹgbẹ́ anásárẹ́tì ẹgbẹ́ ó ní kíríkà ara nasarẹ́tì ọdún yà yẹ ìlú yẹ ẹgbẹ́ àwọn ọ̀nà kírísítẹ́nì wọ́n máa ń ti wọ́n máa ń kí ànábì yìí sá wọ́n máa ń tì wọ́n máa ń àwọn onímọ̀ rahimahullah ó ní àwọn olùkọ́ àkọọ́lẹ̀ mímọ̀ pẹ̀lú wọn kọ wípé wọn ní ànàsárà alákùnlé ha ní tó kàn wájú nínú àyà yìí òun náà ní wípé ọlọ́wọ́n bá pè wọ́n ní nàsárà pẹ̀lú wọ́n ṣe kí ni o wọ́n jẹ́ nàìjíríà ń tásábù ìsà àwọn tí wọ́n fi ara wọn tì síbi ẹ̀sìn ànábì wa ìsà ọlọ́ni iná lẹ́dínà ámánú dájúdájú àwọn tí wọ́n gbọ́nà ọba gbọ́ nílẹ̀ àlórí ànábì wọ́n lẹ́dínà áádú àti àwọn tí wọ́n jẹ́ tánfẹ́ra wọ́n ti síbo ibi ẹ̀sí ànábì Musa wọ́n na sọ́ọ́rọ́ àti àwọn tí wọ́n fi ara wọn tì síbi ẹ̀sí ànábì wa Ìsá kí ló tẹ̀lé wọ́sọ́ọ́bì ọlọ́ni àti àwọn ẹ̀sọ́ọ́bì àwọn wo ni as-sabi'in àwọn wo ni as-sabi'in as-sabi'in àwọn alùmọ̀dúnrà sí mẹ́ka ní as-sabi'in bidun hamza tọ́pọ̀ ní sọ́bà fulan sọ́bà fulan ìmáadá kharaja min dinin ila din akhar tọ́pọ̀ ní sọ́bà fulan sọ́bà ha bil hamza فلان بمعنى خرج من دين إلى دين آخر ìtumọ̀ rẹ̀ ní pé ẹni yẹn ó jáde kúrò nínú ẹ̀sìn kan ó lọ bọ́ sínú ẹ̀sìn míì máa na sọ́ba àlẹ́ àwọn fọwọ́ ní alimam ibn Uthaymin rahimahullah wọ́n ní sọ́ba àrọ́jù ìdàmẹ́lá wàzáàmù lábá a máa sọ fún lágbájá sọ́bà tó bá tó bá yẹ pé ó bá yẹ tẹ́sẹ̀ rẹ̀ bá yẹ kó ní tó wà ìyẹn náà ni pé mẹ́rin àwòrán àyàrá hàk òun náà ni kéèyàn ó fi kúrò níbi òdodo ojú ọ̀nà àwọn ànábì ọlọ́wọ́ bá ó fi síbi nǹkan mi ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn sọ̀bìyìn nínú àyà yìí àwọn àfúnwò onímọ̀ tafsir rahimahullah wọ́n sọ àìmọye ìtumọ̀ lérí àwọn asọ́bìyìn àlè onígbónà wọ sọ́ọ̀bù yìí ọlọ́run bá sọ ó ní mọ̀nìkọ́rọ̀jà sọ́ọ̀bù fìlọ́gọ̀ òun náà ní mọ̀nìkọ́rọ̀jà wàmánà mìndíjì nàdín nígbà sọ ó ní àwọn lárúbáwá gan ẹgbọ́n mi yóò tẹ́gbà sọ pé sọ́ọ̀bà àrọ́jù bí bá dẹ́ kọ́rọ̀jà mìndíjì nàdín àfọ̀ ló jẹ́ pé àwọn lárúbáwá máa pe kèfèrè tó bá gba ìsìláàmù ní àsọ́ọ̀bù yàtọ̀ kọ́rọ̀jà mìndíjì dídà àfà àfàjọwọ́ ni àlàyé ìbísọ́yẹ ó kú ò níbi ẹ̀sìn kẹsẹ́sì kejì ó mọ̀ sí pé ó lè kú ò nínú kúfùrù kọ́bọ́ sínú kí ni Islam sọlọ́gbà mọ́kúrú tó bùsà pé àwọn lárúbáwá wọn a máa pe mọ̀nà asìlámà wọn máa pè ní àṣọ ní owó ó sọ pé sábà fúláàdì ìdá asìlámà wọn mọ̀nà asìlámà wọn ò ní kọ́ ní sábà ọ̀d sọ́bà ọ̀sọ̀bẹ̀ òun قد خرجوا من دين اهل الكتاب wọ́n ní asọ́bíhùn àwọn náà àwọn tó jẹ́ pé wọ́n jáde níbi ẹ̀sìn àwọn tí a fún tíra àwọn sọ̀bíhùn nìyí àwọn àfáà nígbà ìsọ wọ́n sọ ìtumọ̀ onírànran alimọ́bà sùdí rahimahullah ó ní àwọn asọ́bíhùn tọ́nà bá sọ pé ó ní hum firqatun min ahlil ó ní àwọn ikọ̀ kan tó làwọn jẹ́ nínú àwọn tí àfúnitira ikọ̀ kan ni wọ́n jẹ́ nínú àwọn tí àfúnitira afọ́wà Umar ibn Khattab àti àfọ́wà Abdullahi ibn Abbas wọ́n ni wọ́n sọ bí òun asọ́bì òun tó bẹ̀rẹ̀ níwà ayà ẹ̀ innal ladhina amanu wal ladhina hadu ẹ̀hẹ́ wan nasara was sabi'in sọ̀bí ni ìrafẹ́ tú wa bí ọdún sọ̀bí in wọ́n ni ọkọ̀ mọ̀nmẹ́ni àdùn kìtà àfọwà ọmọ àfọwà abúlé abbas wọ́n ní àwọn ìjọ kan ni wọ́n o inú àwọn ọ̀gbọ̀ta fúntìrà wà tálẹ̀fà àwọn méjèèjì yà ni abúlé abbas wà ọmọ wọ́n jọ parapọ̀ pé ìjọ kan ni wọ́n nú àwọn ìjọ àdùn kìtà ṣùgbọ́n ní wọn lórí nǹkan méjì nípa kí ni ìdájọ́ bàbá ihò wọn ìtí wọn bá pa bákan náà wà mú náà káhá tó hó àti pé sáà lè fẹ́ wọn ẹ jẹ́ kí kọ́kọ́ béèrè mẹ́rin kan bíra àwọn àrùn kìtà àwọn Yahudi àwọn Nasara sáà lè jẹ nǹkan tí wọ́n bá pa mo ń béèrè lọ́wọ́ yìí sáà lè jẹ nǹkan tí wọ́n bá pa pẹ̀lú sẹ́kítẹ́ pé ìwọ̀n jọ́sìn fún ọlọ́run ọba kí lè rí rẹ̀ ọ̀tọ̀ àmúlẹ̀dí iná wújú kìtà ìlòlàkó ọ̀tọ̀ àmúkó ìlòlà bàbá náà sọ̀rọ̀ ó ń salápàtà ó pa ẹran omi orí igbá ó ní mọ́ṣílà lẹ́ran lọ jẹran wàá dé èyí tó bọ̀rọ̀ jẹ́ ni pé kọ́ bá pa bàbá tó bí halẹ̀ lọ́ìrìlà bàbá òhìlà lọ́ìrìlà ó jẹ́ nísìnyí bẹ́ẹ̀ náà ni mo nà káhàtò fífẹ́ wọn ó lẹ́ yẹjúùsù abúlá yẹjúùsù pẹ̀lú àwọn mọ́jẹ̀mú àti òfin tó dé àti ewu tó pọ̀ tó bẹ̀bẹ̀ ṣùgbọ́n tó wọ́n sọ́lẹ́kọ̀ọ́ kí mùsùlùmí ọkùnrin ó fẹ́ kìtàbù lóbìnrin á sọ pé yẹjúùsù ó lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n sọ pé àbáìsì rẹ̀ kó sí kí ní o sì bẹ́ẹ̀ àlèbáràn tó wá dá tó bá yẹ kọ́ sọ pé àwọn sọ̀bì òkọ́ọ̀mùn mẹ́rin àánú kìtà ajá ẹgbẹ́ ẹkẹ́ bàbá yìí wọn àti bùnẹ́kà ọkùnṣe gidi kó jẹ́ àlàní ẹ̀gẹ́tẹ̀ tó yẹ yìí but afọ́wà Umar bin Khattab àwọn sọ wípé tàhílù dàbà yìí in tí wọ́n bá pa àlàní gẹ́gẹ́ àwọn àánú kìtà bákan náà àlefẹ́wọ̀ afọ́wà Abdullahi bin Abbas radiyallahu anhu àwọn ọ̀dọ́ ọkùnrin àwọn ọ̀dọ́ kọ́ọ̀mù bẹ̀rẹ̀ alùkìtà àwọn sọ̀bì nìyí ìran kíkọ̀kan làwọn nínú àwọn alùkìtà ṣùgbọ́n àlè jẹ nǹkan tí wọ́n bá pa àfìlè ìfẹ́ wọn àlọ́sọ pa àlè ìfẹ́ wọn àlè jẹ nǹkan tí wọ́n bá pa abúlábìlà àpá àlè jẹ tí wọ́n bá pa àlè ìfẹ́ wọn àlọ́sọ bẹ́ẹ̀ fọwọ́ ìgbọ̀rọ̀ àwọn wọ́n ní ọ̀rọ̀ àwọn sọ̀bìrì rèé wọ́n tọ́ ìfàtùmìnà kìtà ó ní ìkọ̀kẹ́ ni wọ́n lóòótọ́ nínú àwọn ta fún tíra wọ́n lábàáṣà kò sí láìfí níbi ìpẹ̀tọ̀gbàpá alìmọ́bà Abu Hanifa àwọn náà sọ wípé lábàáṣà ìdàbà ehe kò sí tó burú ní nǹkan bá ṣe kéde ọ̀ bá pa látara wípé àwọn sọ̀bẹ̀ yìí nìyí wọ́n jẹ́ àrò kíkà afọ́wọ́ nǹkan nìyí wọ́n ní sẹ́rẹ́ àwọn sọ̀bí bá sọ̀rọ̀ wọn yìí wọ́n ní kọ́ọ̀mù ẹgbẹ́rẹ́ ilé dáadáa wọ́n ní ìjọ kan ni wọ́n tó jẹ́ wípé yushbihu dinahu dinan nasara ẹ̀sìn wọn ó jọ ẹ̀sìn àwọn nasara a jẹ́ wípé ọ̀rọ̀ àwọn sọ̀bẹ̀yìn kò jáde kúrò níbi agbo lé pé fámìlì kí ni wọ́n àwùjá wàdé afọ́wà mujahid wal hasan basri wọ́n ni hum qawmun wọ́n ní sẹ́láwọ̀ sọ̀bẹ̀yìn tọ́lọ̀ bá sọ bí àwọn ọ̀jọ́ kan ni wọ́n tọ́jà pé tarakkaba dinuhum bayna al-yahud wal majusiyyah àwọn ní ẹ̀sìn wọn ó ń bẹ láàrin ẹ̀sìn àwọn Jíù àti ẹ̀sìn àwọn Màjúsí wọ́n ní làtó kálù dábàáyò a ní jẹ tí wọ́n bá pa ó ti dàrú mọ́ lójú afáwa kọ̀tàdà wọ́n gbọ́ kọ̀tàdà bàbá wọn fẹ́ nípa áyà yìí nípa àwọn sọ̀bì yìí wọ́n ní ó kọ́ ó yà nàìjíríà kí ni kọ́kọ́ ìkọ̀tàdà sọ ó ní àwọn sọ̀bìrín ọmọkọ̀ọ́mọ́ ya'budun al-malaikata àwọn làwọn ọjọ́kọ̀tà pé wọ́n máa wọ́n sin àwọn màláìkà wa yusalluna ila al-qibla wọ́n sì máa kọjú sí kíbla kírun wa yaqra'una az-zabur wọ́n sì ka zabur tẹ́bá wù wáyé gbogbo gbọ́dọ̀ akọ́kálẹ̀ yìí a sọ wípé àwọn sọ̀bìrín àwọn kílápẹ̀ àwọn sọ̀rọ̀ èyí afọ́wọ́ àgbà ìlú òfin mẹ́rin rahimahullah wọ́n ní tọ̀ bọ́rọ̀ àwọn sọ̀rọ̀ èyí zẹ̀rí ní ikhtalafa fihi ala iddati aqwal àwọn àfà wọ́n sọ onírìn ọ̀rọ̀ nípa wọn bó ti sọ nǹkan tó tóbi márùn-ún tí wàá kéré jù wọ́n sì màláíkà wọ́n ka zabur àwọn gan láàrin yahudi àti majusiya òdiwọ́n ọmọ mẹ́rin àwọn àwọn jọ gan láàrin àwọn kìtà ni wọ́n àlejẹrẹ wọn àlefẹ wọn àwọn kan sọ wípé rárá àwọn kọ́mìnì alùkìtàbùlé àlejẹrẹ wọn àlefẹ wọn wọ́n lé àwọn kan lè wọ́n bá wọn rẹ̀ sọ́rọ́ abẹ́ẹ̀kọ́ àtọ́bá ogun tá a sọ nísì àwọn kan lè àwọn sọ̀bí bá àwọn rẹ̀ sọ́rọ́ àwọn kan lè wọ́n bá wọn yẹ̀wúdí àwọn kan lè bá wọn majus kódà àwọn bí sọ yí pé ìnáwó kúmọ̀tò mustaqilla wọ́n ní wọ́n jẹ ẹ̀wù púpọ̀ kan lọ́tọ̀ làwọn gan tó yẹ pé àwọn náà ní ẹ̀sìn tiwọn rẹ̀ tí wọ́n sùn kódà ó pẹ́ nínú wọn nínú àwọn àfà tẹ̀sán pé sẹ́lá àwọn sọ̀bì yìí máa ń là díì nàlà hù àwọn sọ̀bì yìí àwọn tí wọ́n ti ẹ̀ ní ẹ̀sìn kankan yàrá àwọn tí wọ́n lẹ́sìn gẹ́gẹ́ bí àwọn táwọn àdókè ni ó gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń bẹ ní àlàrà

ìjẹ́ ànábì kankan ilé tí àwọn èèyàn tí wọ́n ń sè ní. a jẹ́ wípé fọ́ìdà asọ̀lọ́lọ́ ilé ìhùn lóṣù fàáwọn obìnrin yàwó làwọn áfẹ́ sàbàtàlàwò ẹ̀tì fàlàkọ́ ìfọ́sì kàgbẹ́rìkì lọ́tọ̀wà. adébútà abẹ́ tún pẹ̀lú gàtí wọ́n sọ yìí a sọ pé ilẹ̀ lẹ́dí ilẹ̀ amẹ́nu dájúdájú àwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ nínú àwọn àlùbà nẹ́bì wọ́n lẹ́dí ilẹ̀ hádú àti àwọn tí wọ́n jẹ́ yahudi wọ́n dẹ̀ sọ́ọ́rọ́ àti àwọn nàṣọ́rọ́ wẹ̀ṣọ́bí ìrà àti àwọn tí wọ́n ní ẹ̀sìn kankan tí wọ́n ti ara wọn bọ̀ tàbí àwọn tó pé wọ́n súnmọ́ àwọn ẹ̀wù ní tàbí àwọn tó súnmọ́ àwọn nàṣọ́rọ́ àti àwọn tí wọ́n sin àwọn màláíkà ọlọ́run ní kí ó sọ tẹ̀lé mẹ́rin àmẹ́rẹ̀ ẹwà wọn tó sọ gbogbo àwọn tó àkàkalẹ̀ yìí ẹnikẹ́ni nínú wa tó bá ní ìgbàgbọ́ òdodo sí ọlọ́run yẹ̀wúdí ni o nẹ̀sọ́rọ́ ni o sọ̀bí ni o ẹnikẹ́ni nínú wa tó bá yẹ pé òun náà bá ní ìgbàgbọ́ òdodo nínú wa káyìf yẹ̀kú dàrí báwo ni ó ṣẹlẹ̀ báwo ni ó ṣẹlẹ̀ náà yẹn ni pété àti ọmọ àwọn ìyàwó àmàlẹ́ ìṣòro yìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí àwọn tó bá wá gbọ́ ló gbọ́ nínú wọn tí wọ́n dúró ti àrẹ́bí ìsá àwọn ẹ̀sọ́ ọlọ́pàá sọ níwọ̀n ọ̀dá tó àwọn tí wọ́n gba àrẹ́bí ìsá gbọ́ lódodo àwọn sọ̀bì yìí ẹ̀wọ̀n lẹ́sìn ni o ẹ̀wọ̀n sì màláìka ni o ẹ̀wọ̀n wọ́n súnmọ́ àwọn ìyàwó ní ni o wọ́n gidi kàdà sọ́rọ́ ni wọ́n ni o bẹ́ẹ̀ àmẹ́ni bí dùbùn ẹnikẹ́ni nínú wọn tó bá lọ bí ìgbàgbọ́ wàhálà sọ́ọ̀lì àà tó tẹ̀lé ṣíṣe ẹ̀rí ayà yóò yẹ yóò pásílá òyìnbó tó wọ́ sí tó wù ó túbọ̀ sí pé àwọn èèyàn kan sì bẹ̀ lọ́sẹ̀ gídé o ọlọ́run bá fi ayà yìí ó fi yọ àwọn sẹ́gbẹ̀ bá ti sọ pé wọ́n sì gbá wọ́n sàwọ́ sì gbá wọ́n sàwọ́ tó yẹ àbáwá wo bẹ̀ dáadáa ẹ̀ta bá rí ó sì wà lórí ẹ̀sìn lórí òdòdó lórí ìmánì lọ́ni fàlàkọ́ òfòlà fàlàkọ́ bá jíròó ìdàrọ́bìhì àwọn irú àwọn wọ̀nyí nínú àwọn Yahudi nínú àwọn Nasara nínú àwọn sọ̀bìhì ẹ tó bá sì gbà tó bá ní ìgbàgbọ́ òdodo tó dúró lórí ímẹ́ẹ̀lì tòótọ́ sí àwọn ànábì wọn tó sì kú lórí ẹ̀ tí nǹkan bí òde wá bá àwọn alákọ̀ọ́kọ́ rẹ̀ tàbí ẹ̀ tó yẹ pé Yahudi ọdún rẹ̀ sì yẹ ìrísàlà ànábì tún wá dé wá bá ó sì gbọ́ bá gbọ́ fọ́nàbọ̀ wà dúró ìdàrà àwọn sọ pé ọmọdé àwọn olóṣèlú àwọn ìyàwó bí àwọn olórin bú wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ́n ti ní mẹ́rin ògbọ́lódodo yẹn ó ti làpò lù wà láì àlàyé tó wà dá ṣé tó báyà yé ayé obìnrin òye fọ́nàbọ̀ wà dúró ìdàrà bí i ọlọ́wọ́ bá dé yahzanun ọlọ́run irú àwọn eléyìí wọ́n ní ìbẹ̀rù kankan tí wọ́n máa bẹ̀rù la khawfun alayhim wala hum yahzanun kò dẹ̀ sí ìbànújẹ́ fún wọn la khawfun alayhim wala hum yahzanun wọ́n ní ìbẹ̀rù tí ó ṣẹlẹ̀ sí wọn wala hum yahzanun kò dẹ̀ sí ìbànújẹ́ lẹ́tọ́ ṣẹlẹ̀ yẹn pé la khawfun kò sí kàtàkàtà kò sí nǹkan tí ó sì bà wọ́n ló jẹ́ lórí nǹkan tí ó ti rẹ̀ sí wọn sẹ́yìn nǹkan méjì tó wọ́n fa depression nǹkan mélòó nǹkan méjì máa fa depression ẹ̀wọ̀n tẹ́pẹ́ depression kí yorùbá rẹ̀ ìrònú tí wọ́n dá rẹ̀ sí ẹ̀ la méjì rẹ̀ àwọn tó bá jẹ́ ìgbàgbọ́ òdodo ọlọ́run bá máa ń là wọn méjèèjì yẹn alákọ̀ọ́kọ́ alkhawf ẹlẹ́kejì alhuzn kí ló pé wala khawfun alayhim wala hum yahzanun al-khawf nǹkan tí yóò bá ń wájú kí wá ní jẹ next year by eric ní february ó sọ pé kí lòun ó jẹ ní twenty twenty seven ẹ̀jẹ̀ náà nǹkan oníṣẹ́ wa la khawfun alayhim wala hum yahzanun ìyí tó dẹ̀ ti bọ́ mọ́ wọn lọ́wọ́ wọn ní máa banújẹ́ lórí ẹ̀gbẹ́ ha twenty twenty one mo sọ hundred thousand twenty twenty two ó sọ wá mílíọ̀nù five hundred three ha tí bá wá sí owó ìjọba ìlú yìí owó tí mo ti sì bá ti lọ́kẹ̀ẹ́ bá tó ten million yóò wá wá sọ́kó ha lórí kí ni kí tó tẹ kí ni tó ti lọ tó ò lè bá mẹ́ yóò wá máa bí ìrora jáde láti ah tó bá rárẹ̀ kan tó dáa tí ẹ bá ṣe owó mi tó sọ̀rọ̀ twenty twenty two èmi kò bá ti fẹ́ gojí ìpẹ́ mẹ́sà ẹ̀rù pẹ́ nìyẹn kò ní rí ìdùnnú tó bá yá depression di ara ẹ kéèsì méjì yẹn kéèyàn máa bẹ̀rù tí ó wà níwájú tàbí kó mọ bá jẹ́ lọ́dọ̀ kí ni o kò tìtọ̀ sẹ́yìn tó á pé ìrònú yóò ṣe kí ni kò lè di kankan ah tí bá ṣe kiri kan ọmọ òun kan tó kiri kan ah ó ní ọ̀là náà kó fòrò àlẹ́ yìí àwọn ènìyàn ọlọ́run bá iná àlàyé náà ọ̀lìyà Allah là kó fòrò àlẹ́ yìí torí pé tó bá ti rẹ́tì kan tó ti kọjá lọ wọ́n ní inna lillahi wa inna ilayhi ọkùn lórí ẹ̀rẹ̀ tó máa ń rí nǹkan tó wà lọ́ọ̀kan tó pa ọ láyà kọlu hasbunallá ìṣẹ̀bí ayé mùsùlùmí gidi ohun ọ̀gá wájú pé kàtà tó wà wájú bó ní ti wá gbọ́ báyìí o hasbunallá ọlọ́run tóbi yóò mọ̀ bẹ́ẹ̀ yóò mọ̀ nínú ọjà tó bá rí nǹkan tó ti kọjá mọ́ lọ́wọ́ tó sì jẹ́ àdánwò fún yóò máa ṣe ìdárò ẹ̀ pàṣọ́nà ọlọ́run ọba ọkàn rẹ̀ wà balẹ̀ bí ẹ tí ò ní nǹkan tó rò àwọn èyí kẹtẹ bẹ ń ṣe bídíà ni àdálẹ ni àbí àbúrò ni wọn kẹrẹ mi nù máa lọ kẹ tá a sọ pé àwọn ẹni rẹ kẹ bẹ ń ṣe kẹ fọkàgbà rẹ yé o àwọn èèyàn àwọn bídíà máa ń ṣe ìwé bẹ́ẹ̀ wọ́n ṣe afla abẹ́ẹ̀kọ́ tí wọ́n pe gbòjú wọn máa ṣe bẹ́ẹ̀ kí ni ìránù a sì bẹ̀ pé àwọn oníṣúná náà máa ṣe kí ni o wọ́n ṣe afla ìwọ́ wa débì kan lóde àbọ̀ lórí wáàsì òun láwọn oníbídíà náà máa ṣe nínú àwọn ìtàfẹ́ mọ́ oníbídíà ni ká máa ṣe afla olóyè sọ́tù wọn àdì olú àdì wà lẹ́sọ ó sì àdáwọ̀ àmọ́nàtò ẹ̀míyà tó ṣe ní sí nǹkan tá a bá ń sọ ni wọ́n wà kẹ́rin bínú àlùkẹ́ tá a fẹ́ pàwọ̀ ẹni rere kan náà máa ń ṣe nǹkan yẹ yàmbáàgì tó dáa ó sọ ni pé díkùrù ọ̀lá ìkàlẹ̀ rẹ̀ tẹ́sọ́ fún bẹ̀lẹ́kẹ́ ká sọ àwọn tí wọ́n tí wọ́n dáadáa lá hátà láyẹ̀kú nà kọ́dà àmà kọ́ bà jẹ́ pé ìta afẹ́ fi fún ọgbẹ́ tá a mú wọ̀ yẹn kó gbọ́dọ̀ jẹ́ generalize ọgbẹ́ wọ́n yẹ pa generalize gbogbo wọn. Yorùbá báyìí báyìí mi yẹ so wọ́n lé yàdàwó tààlà ọlọ́run wa nígbà tó sọ pé dáríkà bí àdàwó káàdùn fún nàbí àyàtìlá yàtúrò nàbí nàbí gánà hàk dáríkà bí màá sọ wà káàdùn yàtàdùn ọ gbogbo wọn kẹfì gbogbo wọn kọjá nàlá orí nàlẹ́dínà amẹ́nu wàlẹ́dínà àádùn wàdà sọ́rọ̀ من عمل منهم بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجر عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون ẹ̀rọ kò sí máa ìtumọ̀ yẹ́yẹ́ fáyidà ẹ̀rọ yìí àti àwọn ẹ̀kọ́ mi ilé tí àgbẹ̀bọ̀dé lọ ara ẹ̀ bákan náà ní paríparí òun náà ní pé gbogbo ẹ bá jẹ́ mú mi rí ibi tí ìrẹ́ tí ò bá rí kó ti wá sósà ti rí mẹ́rin ẹ ṣé mùsùlùmí àwọn ọjọ́ ànábìrì àbí ẹ̀wúdí àbí dẹ̀sọ́rọ́ àbí àwọn sọ̀bì yìí nǹkan tẹ́gbẹ́ ọ̀rọ̀ pọ̀ lórí wọn tó bá láti ní ìmẹ́ẹ̀lì ó ti sórí rẹ̀ nísìkọ́ orí yíbò yíbò tó jẹ́ mùsùlùmí àwọn ọ̀pẹ wà ó pé ah, eléyìí ò lè ní ìmọ̀ eléyìí ò lè jẹ́ sáráfì ah, kí ẹni yíbò fi jẹ́ sáráfì ṣé torí pé jésù ìrẹ́tọ́ ti wá wà lópin jẹ́ sáráfì láà so yẹ yìí nísìn so ìtàbà wò mí yáàrú ni pé so nígbàgbọ́ tó gbọ́ súnà yé tó tẹ̀lé bíláàbí sàràfù sọ́ọ̀lì fẹ́ bá sàràfì wàdí àní kókìrì o jíǹsù mi tó ti bọ̀ àbí àdìkan ní ìsìlá pẹ̀lú ewu kí o tó wá kí o tẹ̀lé tẹ́lẹ̀ kí o tí èsì kí o súnà ọlọ́run wa ní kí súnà ti padà yé ó dẹ̀ sí súnà yẹn dáadáa bó ṣe kọ́kọ́ tó àti bó ṣe lágbára mọ́ à nítorí pé ibi tó ti kọ́kọ́ lọ kéwù yẹ kìí ṣe bí onísúnà káàkiri sọ pé kìí ṣe táláfì kìí ṣe pé eh, à ah, eh, mi kò lè jẹ́ oṣù náà yìí ọdún ibi tó ti kọ́kọ́ kí ó pìlẹ̀ àà ah, ah. ìdábẹ̀ wọ̀n kan mẹ́rin àmẹ́nà mìíràn hóm ibi tí o bá rẹ̀ kó ti kí ni o kó ti bẹ̀rẹ̀ bọ̀ tó bá ti dúró déédéé tó ti dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ tó ti rọrí sódà tó rọrí jáádà Masha Allah fọwọ́ sàlàfì kò tó sì bẹ́ẹ̀ tí o bá ti wá gba bíbà yìí kéwú tí o bá bẹ̀yẹ kéwú kò sì sàlàfì kì í sódà Ah, ṣe kìíní kan ibi àdá ti kéwù òye sára fi gbówó kéwù bẹ̀rẹ̀ là rárá o máa ń sọ́kòtò wa fi gbé wọn wá kí ó bẹ̀rẹ̀ ó wà ní òwe sáráfí ara o àìsè kìdí báwọn àkíkó bá ara déédéé tí Islam tó kọ wà ní. à ń torí pé ibi tó ti kẹ́kọ̀ọ́ nìyẹn tó sì jẹ́ pé àwọn tó ti dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ wù rẹ́ ká sọ pé wọn ò ní jẹ́ sáráfí. eléyìí nínú àwọn ìkẹta gbọ́dọ̀ kíyèsí láwùjọ wa ó náà ní eléyìí tó jẹ́ abẹ́ ọlọ́run máa dẹ́dà wa kó fún alágbọ̀n yìí rẹ̀ ju bí mo ṣe sọ lọ tẹ́fí bá dàrú pàdé wàlẹ́ ìrìnà ìdàlá اللهم صل على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم أرنا حقا حقا وارزقنا اتباعه اللهم أرنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم صب إلى خير صبا صبا وتجعل عيشنا كدا كدا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بفقهنا في الدين اللهم بفقهنا في الدين اللهم بفقهنا في الدين اللهم يسر لنا جميع امورنا ولا تؤثر علينا وتمم بالخير يا ارحم الراحمين وصلى الله وسلم وبارك على نبينا محمد واله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته